بسم الله الرحمن الرحيم وإن كادكم شيء من أزواجكم إلى الإسلام فعاقبتم فآتوا الذين ذهبت أزواجهم مثلنا أن تقول واتقوا الله الذي أنتم به مؤمنون يا أيها النبي إذا جاء جاء أجل مؤمنا مبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفتريه بين أيديهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم وليئسوا من الآخرة كما ليس الكفار من أصحاب القبور إن الحمد لله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 nínú súnà ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn Kùránì láàrín sí súnà Tawbah tó gbé wà lọ sínú súnà ọgọ́ta súnà sí nínú Kùránì láàrín sí súnà Tawbah Aya ìtẹ̀wọ́ ìkọkànlá àti ìkejìlá. Ìkejìlá náà sọ́bàrí rẹ̀ lọ lánàá ta ní ìyókù rẹ̀. A pàrí rẹ̀ lórí ìṣàmà. Bẹ́ẹ̀ lọ sí abẹ́rẹ́ máa ta ìtàwà fọ́tẹ̀ sí ìtọ́ sí ìwé wọn. Orílẹ̀ abẹ́ rí àtúpalẹ̀ àti ìkìpalẹ̀ àtàwọn ìdáhùn tí ó Bàbá ti wá gbé ìfúráwà padà sí ìgbàmílọ̀ nínú síra tàbíkà tó ń pè wá wá títí síra àwọn ìgbìmọ̀ tó ń pè. Nígbà ní bẹ́yìn àti àkọ́lá àlèkúnlá yẹ̀lá àlàjì. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفذه ونهضه ونفخه ونفذه لله الرحمن الرحيم يا انا انا كي جلالي مولو سماكي مكتحل لفضل صلى الله عليه وسلم جاءك المؤمنات بما يحدث فهو بالنسبة لهم بالتاتوات والعلم ينظر الشهدين على عندنا المشريك من الله وعلى lórí fáwọn ìṣmọ́ olú pẹ̀lú ọlọ́run ṣe ápùsù rẹ̀ fún wa. Bàbára pínlẹ̀ ọmọ ìdálẹ̀ ìwọ̀láyà sí náà wọ́n ṣe ìrìnlẹ̀ ọ̀láyà pínlẹ̀ ọ̀láyà tó fún wọ́n ṣe fà àwọn ọmọ ọ̀láyà pínlẹ̀ dápàárọ́ tí ó máa dápa pẹ̀lú àìsí nínú àjòyè nígbà nípa ìwọ̀n tó mọ́ gbàkọ́ṣù ìgbàlára sí ìrẹ́ká ó ní yàpá ẹ̀fẹ́ àwọn olóògùn dáadáa pàtàkì òǹdà dáadáa dúra fún wọn báwọn ṣàdéhùn wọ́n tẹ́kù ìyàwó ìdánwọ́ wà fún ìlọ́nkùnrin ìlọ́lọ́ àgbòsí rẹ̀ alákòókè ìyàwó kò ní kẹ́yìn ní bá bá lẹ́nu ẹ̀rọ rárá tuntun sọ́ọ̀lì tààtàlánà ọmọ àwọn igbó kẹfẹ́ yàtọ̀ ṣe wà lọ tẹ̀sí tààtọ̀ ìlú tẹ̀sí ìlú tẹ̀sí ìṣẹ́sù sọ́pà fún àdáwí wọ́n ní kọ́ọ̀lù tààrà ọ̀tọ́ àwọn àdékè ọlá sọ wípé yára ìlú àlè ìrẹ́ ànábì ìdájá látàrí lókùn ìnára tó ìbá ẹgbẹ́ nílẹ́ta táwọn nígbà tó òdòdó wá bá ọ lóbìnrin lẹ́yìn tó ń wá ṣètùlá tàbí wọ́n wá kọ́ wọ́n tẹ́ńtà ní òun ṣèlérí fún lórí ẹgbẹ́ nínú wọn tó bá wá pọ̀ lórí àwọn ẹgbẹ́ ní ìpàwẹ̀rí àṣàfihàn. Àlá ìṣìríṣìnà lè lá iṣẹ́ àwọn ẹ̀sìrì náà. Pẹ́pọ̀ ní mọ́rọ̀ púpẹ̀ lọ́rọ̀ ara wọn ní jáde, ayé àmúwárà nẹ́ẹ̀sì ẹ̀rẹ̀jẹ̀rẹ̀ àwọn dúkìá tí èṣe tí wọn tó jẹ́ tẹ̀lẹ̀ mọ̀kọ́síọ̀ sí ìrẹ̀pàkọ́sùnà. Àbáyé wọ́n ṣàlàyé, ṣùgbọ́n wọ́n tó bá rí ọkọ wọn tí wọ́n fẹ́ràn sílé ó jẹ́ ẹ̀rẹ̀kan. Mọ̀kọ́síọ̀ sí ìrẹ̀pàkọ́sùnà. Bó ṣe yẹ kó gbọ́ bùkátà lórí ìrọ̀ tó àwọn ìyàwó yẹn kò gbọ́ bùkátà lórí ẹ̀kọ́ ìgbà ìnáwó fàlà á nígbà náà ní obìnrin bẹ́ẹ̀ àǹtàkùlà nínú àdìrí ó lè mú nínú dúkìá ọkọ yẹn nínú owó rẹ̀ ti máa ń fẹ́ dáadáa ní o. Màdá lọ bí ààrẹ tó ń pàyà irú ń mú ìfẹ́nà ńlá yóò mọ ìdíjà ọkọ rẹ̀. Wà ìfáàrà òpin ọ̀. Àmọ̀ ìná lẹ́ni tí ń ṣiṣẹ́ gbé àdíìsì ní ìdí ti kó tùbà. Ọ̀pínpá àdíìsì alábìnrin ìjọba tó ní ní Bíníkì, Bíníkì, ọmọ Ótúbà. Àdíìsì ẹwà ní Bùkọ́rí ó ní yá ọ̀sùn lọ́wọ́ ṣòjíṣẹ́ ọlọ́run ìnà àbá sùfìyà àná ọkọ rẹ̀ làbú sùfìyà wá èrè òjíṣẹ́ ọlọ́run dájú àbú sùfìyà rọ́kí ló ṣàfihàn ahun ní ọkọ̀ àbú sùfìyà torí ẹ ọkùnrin kan tó jẹ́ ahun ni láàyò rọ̀ ìnáwó tó yẹ kó ṣe fún èyí tí ó kù nínú owó tí ò ní kọ́mù káàkà lórí oko wàyá kù sí bàní ìyà àti tí ò ní kọ́mọ orí òun wá fàán àlàyà jù lẹ́wọ́ ní àbọ̀sù ní nàbí ìdẹ̀wọ́ ìrẹ́lẹ̀ yìí ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó ti máa ń mú owó rẹ̀ àbí dúkìá rẹ̀ láti fi gbọ́ bùkátà yẹn láìpẹ́ pé mo sọ ọmọ tí ó sì mà wàkọ́lá oṣù lọ ní ọmọlọ́mọ àríwá àárín òsànà jíṣẹ́ ọmọ títà tọ́lọ́lọ́ bá ní túbí ilé máa ní ìrìn màárù mọ́ nínú jíjà rẹ̀ nínú owó rẹ̀ lọ́rùn àpẹ́pẹ̀lú dáadáa ní oúnjẹ tí ó yóò jíjẹ́ ọ̀fẹ́ náírà 50 náírà ló fún ọlọ́run 50 náírà ní oṣù mọ́mọ̀ wá fún ìgbẹ́ ìṣẹ́gbẹ̀rẹ̀ àìsìnkú ó lè lè máa rú máa yà sí wàyá sí ìpàdé mú nínú dúkìá rẹ̀ mú olówó ọkọ̀ ẹ̀yẹn èyí tí ó àti rẹ̀ lọ́gbọ̀n bẹ́ẹ̀ láti àwọn tí èyí ṣe ara rẹ̀ láti ìṣọ̀pẹ̀ tó bá lọ fún pẹ̀lú ṣùgbọ́n tó wọ́n ọkọ rẹ̀ tó mú lérí pé ọkọ̀ ẹ̀kùn ní tó mú láti ṣe lójú òkúrú ẹ̀bá àwọn ọmọ ìgbà ọmọ ìlú wọ́n ní wọ́n ò ní fúnyàwó wọn ẹ̀kú tó mú ọlọ́run ti sọ nínú kọ̀ọ̀lù ìgbẹ̀rẹ̀ yóò gbé tó sáà ní ìsáàdì kí alùkú gún táà ẹ̀ta bá gbóòwò àríṣìí fún ọlọ̀ ní orí jẹ àbírí jáde ẹ̀tọ̀ sí pápò sótówó lọ́wọ́ lè yóò fi ìrùkà àti ìsáàkì bọ́lọ̀ ń tẹ́ lọ́wọ́ àìsí náà lórí náà kẹ́yẹ̀ máa ní 30,000 naira lọ́wọ́ fún ọdí àwẹ́ 500 naira Àwọn obìnrin bàjẹ́ Ṣé Ní tọ́lọ̀ mú èrè àwọn òṣèlú Àwọn ọkùnrin kan ń ní ìgbówó ọbẹ̀ ẹlẹ́ ilé. Ṣùgbọ́n wọ́n lọ́dọ̀ ìyá ọlọ́kà. Ìyá alámọ́là ní jẹ́bẹ̀ tàbí jẹ́ lọ màmá ní ó gbẹ̀gá ní gbogbo ní yẹ ní bá ọlọ́pàá àti ìjẹun ẹmà ọmọ ní wọn ní ilé orí bá ìpèrè báyìí ó fi ìfẹ́lẹ̀ ló jẹ dáadáa ilé oúnjẹ ẹ̀rọ sẹ́rẹ́ lọ́jà máa ìsáwọn ẹ̀yẹ̀ yìí Òṣàlàyé

ẹni ní ìpínlẹ̀ ṣí yóò lọ jẹ súyà yóò jẹ dáadáa nípa tó tó wà pọ̀ mà rẹ̀ ìṣòro sí ìgbọ̀mù lọ mú àbí àdájú òṣèlú lọ mú pẹ̀lú ojú ìpamọ́ sọ pé ní ẹ̀yìn Onígbà tí ááyà yìí sọ pé àwọn obìnrin tí ò ní sáàmì, ṣé wá ṣe ìgbìmọ̀ àdáyẹ orílẹ̀ pé àwọn tó bá jẹ́ ọkọ rẹ̀ tó mú láti fi jẹun nígbà ọkọ rẹ̀ tó lówó tí ó fi jẹun tàbí èyí tó fún ní ìtààrà ó dàbí ọ̀rọ̀ tọ́lọ̀ lọ́nà sọ́ọ̀tì ìtùrọ̀ọ̀tì àyà ìlú ìṣọ́ ẹ̀ṣẹ̀lẹ̀ ní àyà pàtàkì ìgbé wà látàkọ̀rọ̀ òzìnà ẹ má sọ̀rọ̀ ìsìnà ìyá òkà rẹ̀ sára ìṣà aburú ni o wà sáà àìbàjẹ́lẹ̀ wà sáà tàbí àtọ̀nà lórí ìbàjẹ́lẹ̀ ọ̀nà kí wọ́n lórí ọ̀nà aburú láwùjọ Àbúrò àkọ́kọ́ ni pé ọma jẹ́ ọmọ àdìrú àyáwùjọ. Ẹ̀rọ àwọn ìgbésẹ̀ tí ní àyàwó ní àwọn ọmọ ìgbésẹ̀ wọ́n tí a ti òbí ìrọ̀rùn àti lọ́wọ́ àti Ó bá ṣe ìdìnà tó Ìgbà Ọ̀pọ̀lọpọ̀, òbí òbí ẹ̀mí lọ́kùnrin tó kún ní kú tó lórí ìlú dáàmù. Àwọn ọmọkùnrin ẹ̀wọ̀n tí wọ́n ní ìyàkùnrin kan bàbá wọn, tó yóò gbogbo bàbá tí wọ́n bí ọmọ ẹ̀ fún ọmọ ní. Àbẹ́ táwọn bàbá bọ́ ìrẹ́wà ń tàbí àtàrí rẹ̀ alàmàkàlàwájá àrí ilẹ̀ ìlọ́lórí ẹ̀ẹ́dọ́ ẹ̀ẹ́dọ́ tó àtà àwọn olùgbà àwọn àwọn ilẹ̀ ìlọ́lórí rẹ̀ tó tí ó ti ọwọ́ sáwọn ní nyc àríwá lọ́sà máa bá jù lọ nílẹ̀ yìí subhanallah ìdúrà ẹ̀ẹ́dẹ́gbẹ́ lọ àwọn kọ́ńpà ọkùnrin láwọn ìrìn láwọn ìrìn láti rẹ̀ yóò bá bí ìjọ́sí písọ̀ nígbà ìwọ́n sáà níjọ́ ìrìn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ògbọ́n àwọn òbí lẹ́gbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ̀rẹ̀ tí ti wọn ọ̀pìn láwọn orí omi ilé àrẹ́dáre àlọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ inú sílẹ̀ sí òjú lára. Àwọn tó wá ṣiṣẹ́ mẹ́sàn lójú lẹ́yìn àti àwọn oníṣẹ́ ìlú ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀tì. Ẹgbẹ́ lórí ìsìnkìlá àrímọ́ lẹ́yìn àpapílà ní gẹ́ẹ̀rẹ́ iná lọ ta oṣù fún wọn tí wọ́n ṣe ti mẹ́rẹ̀ rẹ̀. Àwọn ìbárímà ìyẹmọ́ mẹ́sàn ti gbé náà yẹ ọmọ ẹ̀ ń ààrùn òṣìṣẹ́ ojú ọ̀nà ló fún àti àdúwà wọ́nà èyí ti tó ìsìlẹ̀ ìyẹ̀sọ̀bá mú fúnra ní ẹ̀kọ́ lù ẹ̀ òmọ̀lú ọ̀sẹ̀ wá tó ló wà láti máa pé ìgbàmọ́ ní àtàkùnlẹ̀ ìlọ̀ bóyá kó ní lára ní pé ẹni yẹn obìnrin yẹn lọ sọ́wọ́ ní tẹ́lẹ̀ tó ní ìsì ẹ̀ tó fi sí orí ilé ìgbéyàwó ìdílé ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ́ náà ṣe yọ̀ ọ̀nà lọ́dún

وبيعيد الثمرة ذكر عقوبة الزنا من عذاب الأليم في ذلك الجحيم حديث آه، ثمرة هو على صحيح البخاري يعني النبي صلى الله عليه وسلم تنبيه على نفس ذلك وقوة سنون آه، كتاب ابن نعم عليه فهي عرفت عن مجرد

وقوله تعالى ولا يقتلن أولادهن ومن قوم أفعل وهذا يشمل قتله بعد وجوده eléyìí tó sínú pípa ọmọ lẹ́yìn tọmọ ti wá sáyé kàmàkánà láàrin ìjẹ̀lẹ̀ ní àti àkìrù rẹ̀ أولادهم خشية إملاق يجي على ìgbà ẹ̀rùn kan tí ìsàmù sí ìgbésàlẹ̀ òsìsà tí ó máa ń pa ọmọ wọn tó ní ìbẹ̀rù ìṣì wà ìyàwó mọ̀ lúgbó wà wọ́n tìrì ọ̀rọ̀ pé bá ń pọ̀ ọmọ ìyà àmà lógó sí inú pípa ọmọ ìyà nígbà tó wà ní oyún tí ó ti gbóòdì kàmà ọdí àmà ìlú bá ń ìjà nílẹ̀ ìsàmù gẹ́gẹ́ apákan àwọn obìnrin aláìsìnlẹ̀ sílẹ̀ ń ṣe tápọ̀lọ́pùtẹ̀ táà yóò ṣẹ orí ara rẹ̀ lè áńdà táàkìtánà tàbí yóò lọ ṣe gẹ́gẹ́ sí orí inú ara rẹ̀ kó wọ́n bà lóyún nígbà lọ́rọ̀ sí fáàkìtì bóyá orí ìdí burúkú kan ọmọ aṣáà àti ìjọjọ àti gbọ́gbé ìgbà ìyá tó lọ sí fáyẹ́ǹsì láti fọ́mọ rẹ̀ oṣù ah, Ó máa dé títò mo ti bá nílé Dàdà, àìmọye obìnrin ló ti wá mú ìlànà lọ́dọ̀ ọmọ rẹ̀ sọ́kọ̀ oṣù ìyàwó lóyún náà. Ìgbò ti ti tó òkú bẹ̀rẹ̀ òwe pa lẹ́yìn ọmọ mẹ́rin ìwọ̀n lágbára. Kò sì ní jẹ́ kọ́kọ́ mọ̀.

Inú obìnrin yẹn yóò ti lọ fọ́ rẹ̀ lábẹ́rẹ́ òkú ní lóyún ọmọ òsì láti ṣe kò ní kó bí mi. Ẹ̀yìn yóò ti lọ ilé mú sí pé ọmọ náà wà. Ọlọ́run ló wà bẹ́ẹ̀. Wà bọ́ọ̀lù ń ta àṣẹ. Àmọ́ ní ọ̀rọ̀ kan lọ́wọ́ bá lè rí ọ̀rọ̀ tó wà láàárín àti ìrìn ìgbò láàárín ẹ̀sàrí ìrìnàrú. Wọn ò ní máa parọ́ ìfúndára pa rẹ̀ sẹ́yìn láì Bàbá ti ní èdè síwájú ọwọ́ àtẹ́sẹ̀ wọn. Oníkọ́ọ̀lá bá rí ìròyìn àmà. Àbájúmọ́ àbá ní ìtumọ̀ ọ̀rọ̀ yẹn pé yàrí láàrù èyí tí na ti àbúrájì ìnà pẹ́lú àwọ̀dá ìgbè. Wọ́n ò ní pé fún ọkọ̀ àwọn ọmọ tí èṣọ́ ọmọ ti wá. Wà láàrin àwọn sí iná gáàsì máa rò fún òníyà parí àdájì dáadáa. Ayé bí iná àbárọ̀ tòun náà wọ́n rẹ̀ tó wọ́n náà ní ìlú mi kà. Ìtàwọn ọ̀pá aláṣẹ fún wọn wọ́n lè yà rẹ̀. Ìtàwọn ṣe lérò tó ṣòfin jẹ́ mọ́jẹ́jẹ́ òfìdéjì. Àdìmọ̀láfáàmì ìfọ́rí ìtàhálà ọ̀rọ̀ àti ìrìnkàfẹ́ màálù ìfọ́. Ìnáà wọ́n ṣàkùn ṣàrọ̀tọ́rùn mọ́rùn-ún mìta ọ̀rọ̀ tọ́lọ̀ sọ pé òun ní yapa àdẹ́sì ní gbogbo dáadáa tó bá pamọ́ láṣẹ ó ní máṣẹ̀mù gani tọ́lọ̀ wọn bá ṣe ní máṣẹ̀mù báwọn obìnrin wàfọ́nà ẹgbọ́n gúnnù ti ìrọ̀n ẹgbà tó ní alákùnrin ẹgbọ́n ọmọ ìrọ̀n wọn ni lọ́yẹ àìyíwá òkọ̀ ìtàlẹ̀lẹ̀ yìí ìlàtí márùn ọlọ́run ọba òṣèlú kẹsàn lọ́rùn rẹ̀ fún akátẹ̀lé látòrí àwọn àdájú àdúgbò jẹ́ pé ìkẹ̀yẹ́ dáa kí ẹ̀rọ lọ sọ yé pé àmà ń tẹ̀lé ọ níbi tó bá pàṣẹ tó dáa kámà lọ́gbọ́ yẹ́gbẹ́ ìmọ̀lẹ̀ tí ó máa ń bẹ̀rẹ̀ àṣẹ ní láti bí ó pa sí òní ìjà olàbá wa ń dọ̀rọ̀ ẹ̀kí rárá o lámúyẹ̀sì alìlúwọ́pù tọ̀ àtàlèyàn ní láti nínú àbà ànájà àdúgbò gẹ́gẹ́ ṣe ní ó wà lè àrùkù tọ́ àà káàkiri máa tẹ̀lé nǹkan tó dáa náà ẹ́ dáadáa oòrùn ìní ìtọ́lọ̀ ọ̀rọ̀ bá ń ṣàlẹ́ṣà ẹ̀ tí àwọn ìwájọ́ náà ń ṣàlẹ́ṣà nínú àwọn ẹ̀dá rẹ̀ kí ní àrùn nípa dáadáa tó kó lọ́rọ̀ bá ti ṣàlẹ́ṣà látòrí àwọn àwọn ti ní dáadáa ọ̀rọ̀ ìfúnnáṣọ́ ìjẹni tó ti sí ìjọ tó dáa lórí àwọn àtẹ́sí ní àṣẹ ìwé ó jẹ́ ìtọ́síta. Àbìlá ìgbónúmọ̀ náà ti kọ́ àbáwọn àbìlá ìgbónúmọ̀ sí nínú àbí ìgbìmọ̀ onímọ́lá mùsùlùmọ́ni sọ̀rọ̀lọ́wọ́ àríwá àríwá ìdíṣẹ́ ọlọ́run nígbà sọ̀rọ̀lọ́pẹ́ sọ pé láìsà méjìnà kìí ṣàlá àwà mùsùlùmí bàtọ́wọ́bà òrùnà ẹgbẹ́ wá ń dára rẹ̀ létí màṣàkọ̀ ìjúwà tó ń pàṣọ ya múra rẹ̀ lọ́rùn tó kù bá kúrò wàdá àìdá àwọn ìjà ìgbìyà tó sì pé pẹ̀lú pé àìmọ̀kan àwọn ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ nípa ìgbàkan tó ń pè kì í sí àgbàkan jọ ìṣàrà mùsùlùmí wọ́n fi sọ ìhá ẹ̀ nínú bùkọ́jà tí wọ́n sì ànàbí mọ́ta àbímọ́ta ní ọmọ ìfọ̀lọ́wọ́ ìfọ̀lọ́wọ́ ààrẹ òṣèlú látàrí òṣìṣẹ́ ọlọ́run wá sí àtọ́lọ́wọ́ òṣèlú bá ní àfihàn sọ̀rọ̀ ní kọ́fí wà ní ó máa wọ́n máa ń tẹ̀ gbogbo ọwọ́ wọ́n tẹ̀ ó yọ wọ́n nínú ọ̀rọ̀ àwọn obìnrin lẹ́ta yìí àtọ́lẹ́kọ̀ àwọn obìnrin jẹ́ mọ́ lára wọn lójú lára wọn létí ní ìtàkùnmọ̀sára wọn lálẹ̀ tó kù bá kú wà ní hálẹ́kọ̀ àwọn jẹ́ mọ́ pa irun orí wọn tó kù bá kú láti ẹ̀rọ

wọ̀ṣọ́pọ̀ àtẹ̀lẹ́sí fàṣọ rẹ̀ lọ́la rẹ̀ lọ gáà ayé ìpàdé pàrà ààrùn rẹ̀ lọ. Wà náà bí mẹ́rin ní àṣàrí ìhánẹ́wọ̀n sí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ láàrin ààrẹ òṣèlú pọ̀. Àwọn ọgbà ń rí oúnjẹ sí ní àkọ́lì ìjàmbá ìjà láyà tó kò lẹ́lúùnà àlùfáàkó di àṣùbáàbù wà pọ̀ lóògì àwọn sáàbù. والاستسقاء بالنجوم والنياحة على الميت وقال النائحة إذا لم تكن قبل صوتها تقام يوم القيامة وعليها سبال من قطران وترع من درب عرفها يقول لكم Àlámọ̀rí ìgbàjà ìríyà ohun tó rà lórí ìgbésùnmẹ́sì àwọn aláwọ̀ àjọ́ ìgbésùnmẹ́sì. Láyá tó kò mẹ́hùn mẹ́hùn ní ìṣìlẹ̀ ó sì mẹ́ sí náà. Ẹ́sì pé yóò wà láàrin Alákọ̀ọ́kọ́ ni àlèfáàrù ìrì àṣà. Èṣe àgbàbù àṣà owó àti àṣà ìṣòmìṣò náà. Kéèyàn máa ṣe ìyẹn àdífà ìpẹ̀ ìpìmọ̀ ìran wà ní àwọn ọmọ báyìí, ọmọ lágbàjá sí àwọn ìṣìfààrù. Wà pàárù bí àṣà, kéèyàn máa bú ìrẹ́fẹ́ ẹ̀kan fún ìran ara rẹ̀ ni wà lè ṣe skọ́ọ̀bì lójú kéèyàn máa wòràwọ̀ lọ́sọ pé òjò rírọ̀ nítorí pé ìràwọ̀ báyìí yọ lókè ẹ́ àmìjú lòdí iná làwọn èèyàn ń wòrà àwọn àfáà kan ti ẹ̀wà tí wọ́n gbajúmọ̀ nígbà kan ìbejì ni wọ́n àlìfàlàkí àbí nǹkan yẹn kò ṣe báwọn ń wò jù àwọ̀ lọ wọ́n pọ́pùlà nígbà tí wọ́n wà fún ọwà mi ò mọ̀ pé àwọn sì ti darúgbó very very popular ẹgbẹ́ ẹran tí wọ́n ń kán máa ń polówó wọn lórí ìwà ìwọ̀n náà pàlàkì ọ̀ popular náà pé àwọn ti dàgbà ìgbádìí ṣe wọn lọ tẹ́ rédíò wa ìwọ̀n dìde kí wọ́n polówó wọn gbà àwọn alàlẹ̀mẹ́lì ká mọ́ sókù bá kú ká mọ́ sunkún nìkan ṣùgbọ́n ká mọ́ sọ̀sọ̀ kú sọ ká mọ́ dára ẹni léṣù mọ́ ya sọmọ́ra wa lọ́rùn mọ́ dára mọ́lẹ̀ mọ́ sọ̀sọ̀ fún wa ayé ṣùgbà yóò fi bàjẹ́ o àtijẹ́bẹ̀ ẹ̀sìn rántí pé ànábì sallallahu alaihi wa alihi wasallam sọ wípé nígbà tí òkú bá kú ń bì ó gbé báwọn èèyàn bá ń sọ bí àwọn mẹ̀lẹ́kọ̀ọ́ ti ara ní àánú ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ó ní ìkìlọ̀ Ó ní ìkìlọ̀ tó jẹ́ pé ká máa wo ọ̀rọ̀ sọ ìfòkù bá ti. Ìrìnàmì ní ìjọ́ sọ ẹ̀rọ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ ṣe ara ẹ̀sìn ẹ̀sìn wo dáadáa ilé ní ìgbẹ́ àtijọ́pẹ́ nìkan ti fún bẹ̀rẹ̀ ilé ẹ̀sìn àwọn òṣìṣẹ́ ìgbọ́fà jẹ ọ̀rọ̀ tí wọ́n sọ pé ààrà ah, ilé àjá ti dá oró olú ti lọ àwọn mọ̀lẹ́kà ní àmì ọlọ́run dẹ́gbà ó pàṣẹ fún ilé ìjà àwọn òmìnir

àwọn ẹ̀rí ẹ̀yà tètè ìjẹ́ wọ́n gbòòrò àwọn ẹ̀rí kò wá ní dáa owó ìlú ló ń kò lọ́mọ náà ìrẹ́ gbọ́dọ̀ wà jẹ́ ìrẹ́ gbọ́dọ̀ lọ ṣọ́ra àmì wá ní àmì ìhàkì ìfọ́mù yọ́mọ̀ ìkìyàmọ̀ yóò ti gbé sí ọ̀dọ́ ìlú wà ní àpò ìbáyọ́ ní ọ̀tẹ̀wọ́n ní ọ̀tẹ̀rẹ̀ omi ìjámà yóò wọ òkòtò ní àti bẹ́ẹ̀rù tàbí ìlésì náà lórí láti àjọ tó lẹ́gbẹ́ yóò máa ń gùn lára gbogbo ara láàrin láti rí obìnrin tí ọ̀rọ̀ kúrò kúrò kúrò kúrò nígbà bẹ́ẹ̀ ara obìnrin tí wọ́n sọ fún mi òkú tí wọ́n máa sọ fún mi òkú mú lára dáná ẹ̀ àlàyé táwọn àbá ṣe eré ṣe rẹ̀ nípa ìtumọ̀ ìrìbá ní kọ̀pìlọ́ọ̀rì wàdírẹ́rọ́ọ̀rì táàbì àlàyé tó ń jẹ́ lọ́wọ́ ṣẹ́yìn àgbègbè ìṣàlọ̀ tààrà àwọn ọmọ mi wà wọ̀ sí kẹ́lẹ̀ ọlọ́ọ̀tàn náà lè yọ̀ ohun tí wọ́n fọ́ àwọn sọ tó tó lè wá bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìgbó aláàbí ìgbà òwò ni ẹgbẹ́ ẹ̀yìn súnúhù ìwùdẹ́ ní ẹgbẹ́ ìdíkòsù ìgbàtàlù sí ìlọ mọ́tẹ̀ gbogbo ó ní ọ̀rọ̀ tí mo sọ́jà yẹ pé ní tí ìwáyà kan ló wáyé pé òbá láti gbòmò sọ́ ní ìsọ́ ní wípé bẹ́ẹ̀ kò pé á kánà bí báwọn ṣe fẹ́ á tún lè sá tí ìwá àmọ̀ ìjàmbá ti wà kò rí bẹ́ẹ̀ àwọn tó gbà ní ìwà lórí ọ̀rẹ́ lẹ́nu ìwáyà kò sọ́ ní ìjẹyọ̀ lọ́lọ́ àṣìṣe tàbí ìjà ọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀kan nínú wa ló fi lọ sọ ipé bí a ti akọ́bá ti ìrúlá bí a ti akọ́bá ti ìrúlá ó ṣẹlẹ̀ ṣáájú àdájúkẹ̀ òfin lọ́rọ̀ sí lọ́rọ̀ àdájúkẹ̀ àwọn ọ̀gá bóò ló lè wá ṣe bẹ́ẹ̀ yìí tó làwọn bá ìpínlẹ̀ rárá ìkàmí ìpàdẹ̀ ní sọ̀rọ̀ wá rí ọ̀sán pé a ti ṣe kìí ṣe ìrẹ́ ìpọ́lọ̀pọ̀ alágbẹ̀lẹ́ ọ̀nà tó jẹ́ láwọn ọ̀gá yìí láti ṣàlàyé tàbírù ní Islam bẹ̀rẹ̀ sí lẹ́yìn ìgbà tí àwọn méjèèjì láì wọ́n wá láti ìlú wo yásí sílùú wo sílùú maka láti wá ṣe lílì láti wá ṣe hajj nínú làbí ti pàdé wọn lẹ́ta ọkù nílò nígboro ní ìná kí wọ́n ṣe wọ́n búra báwọn ọmọ ṣe àwọn wọn àtọ́bí lọ́wọ́ àwọn òsì lẹ́yìn àwọn òsì ìrànṣẹ́ wàbáàdà ń sáàmù sí ilé ẹ̀ wà ń sáà lè mọ́sí nígbà tí wọ́n parí àdéhùn ní lásìkò ájì ti parí bá àtàkà sí iye sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn ààrẹ òṣìṣẹ́ àwọn láìlú ayẹ̀rí ní àwọn àṣàfihàn ti yá pé àdéhùn aṣojú àkọ́kọ́ the first ambassador of Islam aṣojú àkọ́kọ́ ó rà lọ sí ìlú kéde ìlú yá pé ليعلم المسلمين فيها شرائع الإسلام láti lè fi kọ́ àwọn olùsùlùmí tí ó wà ní ìlú yàtìk àwọn ìdájọ́ ẹ̀sìn wáyé yóò kí àbúrò ìdí tó fi kọ́ wọn ní àkọ́yé ẹ̀sìn wàlẹ̀ yàkúrò ti náà ṣe ìsáàbáyé ẹ̀dẹ̀dẹ̀ ìdájọ́ àmì ó sì máa fún ìsáàmù náà láàárín àwọn tí wò lè tí wò lè lórí ẹ̀kọ́ tó sì ṣẹ̀ lọ́wọ́ orúkọ ìsáàkàlọ̀ lọ́wọ́ wọ́n sáàrọ̀ lè áàbí ìsìnbárọ̀ ṣáàbá ní ṣàbábì ìsìnbárọ̀ ní ìsàbìkí ilẹ̀ àwùmàdé wọ́n wà ó sọ́à lórí òmẹ́rí alẹ́ àbùsàrí lọ́bí ọlọ́wọ́ àná ẹni orúkọ rẹ̀ lápẹ́ ìdí mọ́sáà dúnà òmẹ́ àní àbùdàrí kí lápẹ́ rẹ̀ mọ́sáà dúnà òmẹ́ olùdàrẹ́síwá ó tẹ̀lé àwọn méjèèjì láyé lọ sí kó ìlú ya sí láti ṣe kí ni àkọ́kọ́ ó kọ́ wọn lẹ́sìn àwọn tẹ̀lé mùsùlùmí kó sì sàlàyé bá ní ìṣèjọ́sìn ẹlẹ́ẹ̀kejì ó ṣe kí ni tó tún máa mú ìsìláàmù dé ojú ìwà àwọn tí ó sì dá ìsìláàmù. Báyìí ni Mọ́sára Olú Ìbùdẹ́ Násàlá Mọ́sára Olú Ìbùdẹ́ Àná Àbùkádì Olú Ìbùdọ́. Nígbà tó jẹ́ yá fúlìlì Ágbé Màtínà lónìí, ilé ẹni tó lọ wọ̀ sí Olàgbé ní Ágbé Olú Ìbùdọ́. Kí a mú fẹ́mi náà, Ágbé بنو زرارة وأخذ àwọn méjèèjì wọ́n wá bẹ̀rẹ̀ láti máa fún ìsáàmù ká sí àríyá sí ìjí sí wàhálà sí wọ́n bẹ̀rẹ̀ sí tó ń sáàmù pẹ̀lú kí ní títù pẹ̀lú ìgbìyànjú wàhálà ìjẹ́sẹ̀ yà mẹ́ omi ìpáà وكان مصحب يغرق بالمقيدة من مصحب لأنت عمشك وكل مرة يغرق كل القوم جعل مكري والله شاء نعم ومن أروع ما يروى من مدعيه بدعوة أصبح قلنا بالله خرج به يوما يريد دار بعدين عبد الأشهر ولا ولم ينتظر wọ́n ní nínú ìròyìn tó tó mú wá nípa àṣeyọrí inú káà níbi yáfírí ìpàṣẹ ìlú ìpínlẹ̀ lónìí ó ní ní ọjọ́ kan tí wọ́n jáde òun àti afghan nínú ìdùnnú àyà lọ́wọ́ lọ sí ilé ìbànú ápìlẹ̀ àṣìkàlà àti ìdílé ilé tàbí ìtọ́fà àbúlé ìgbọ́bẹ̀ lọ́rẹ̀ lọ́rẹ̀ lọ́rẹ̀ wà sílẹ̀. Ṣàbí ọmọ ọkọ̀ òkèlé tó lórí rẹ̀ ní ìlú nílùú ya kórí ìlú náà. Fàdáàbọ̀ lára àárín sí ní àwọn àìsàn ní tọ́fà. Wọ́n wá wọ oṣù kan nínú àwọn oṣù tí ilẹ̀ ní agolé ìdànù tọ́fà. Ṣàbí náà kọ́lé láyé agolé láyé náà. Ṣàbí agolé láyé ojúlé máa ń wà káàkiri ilé káàkiri e káàkiri a ọ̀gbẹ́ lágbájá ilé orí àlàgbo àmìká àtẹ̀lá lẹ́yìn ẹ̀lẹ́yìn tó ń kàlùkù lẹ́yìn kọ̀ọ̀kan nítorí tí wọ́n lọ sí àwọn wá lọ sí ọ̀dẹ̀ àwọn táàpẹ̀ ní àwọn méjì بانون تفارة كالنوع في أشهر فضاف الروابع ودرس على بئر يقال لها بئر المرء ووعد لكم في كندا كندا المرء واجتمع إليهما رجال من المسلمين نفس كذا عن المسلمين في الإسلام عن الإسلام هو جاب واسطيوان وقال ابن معاذ وحسين بن زبير فإذا قوم الإسلام ṣùgbọ́n ènìyàn lọ pè ní sáàdì nínú màájì ẹnìkan ní sáàdì nínú màájì ẹnìkan ní ìsẹ́ẹ̀kì nínú ìwẹ̀ àwọn ló jẹ́ olórí fún àwọn ìjọsìn ìran méjèèjì ẹ̀yìn ìdílé méjèèjì yẹn nígbà yẹn ẹ̀kùn ẹ̀ṣà yóò wà ní àṣì ṣùgbọ́n àwọn méjèèjì yẹn jọ àwọn ìgbà ìsàn ọ̀ṣẹ́ lọ làwọn ń tún wọn pàlánà sọ́mi áàmì dáadìgbà ìgbà ẹ̀ kọ́nà sáàdì lùsì sáàdì wá sọ fún ìsẹ̀ tí ó sọ fún orí ìdè àfílà àbẹ́yìn ìlàbẹ́yìn ìfọ́bí àtàyà ni sọ́kùnìhà ni sọ́kùnìhà dùn àtàánà orí ó wá ń sọ fún èjì rẹ̀ Fáàdì sọ fún ìfẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ìlú lórí wọn, láàrin ilé náà láàrin ilé bá lè ilé kan wá sọ fún jèjì lọ bá wọn àwọn méjèèjì tí wọ́n dé wú láti sọ àwọn ọ̀lẹ́ inú wa dòmìnà ìtàgbà tó mú gọ̀ ní pé kí wọ́n sí ọlọ́run ẹ̀yọ̀ kan ní nígbà tí láwọn gbàgbọ́ lọ́wọ́ bá kù ẹ̀fẹ́ nínú kùránì nígbà bá lẹ́bí sọ pé ìwà ìdá kí dada ńlá ìdá ẹ̀yìn lọ ẹ̀ yá sáà ìdúró ó ṣèjìra náà nígbà tá a bá sọ fún ẹgbẹ́ láàrín láàrín ìrìnà kò sí ọlọ́run kan kò sí ẹni kan tí ìjọ fi tán sí òdòdó àti àwọn àyè kan wọ́n tún máa sọ pé àjá àná ṣé àjá àná àárín àpapọ̀ ìlànà àtijọ́ sọ fẹ́ sọ gbogbo ọlọ́run wà náà ní tó pọ̀ rẹ̀ pẹ̀lú ìṣẹ̀yọ̀ kan péré ni. Ààbàrà ṣe ìrọ̀njà. Èso pẹ́jẹ́ di o, èrìnà ní. Látọ̀ pé ẹ̀yọ̀ kan ní káwà rẹ̀ sí. Mo láti mo mele èsì sí ilẹ̀ Yorùbá ní ìlú, mo láti ògbó sí, mo láti ògbó sí, mo láti ọ̀yà sí, mo láti ògbìyàn sí, mo láti àtàlá, mo láti oríṣiríṣi, mo láti ru àwọn òṣà tó bá ní ọ̀lẹ́ Yorùbá nù. Àtàwọn ní ìṣòro àti ọ̀lẹ́dẹ́ ìlú ọ̀fẹ́ ní ti ṣe Àìjíríà ìpòlà mẹ́rin sí olóòrò ìpòlà mẹ́rin sí orílọ̀ òṣèlè ìpòlà mẹ́rin ó wà tẹ̀lẹ̀ nínú àmìlẹ̀ ilé ìlú. Èyàn jẹ́ mọ́ ìpòlà rẹ̀ ṣẹ̀ báyìí láti jọ́ tó ti wà ń ìlú. Yorùbá tí wọ́n jẹ́ lẹ́bọ. Wọ́n mú ẹ̀rí kan wá o, àgbélá ìwájú Adékọ̀jù. Ó nínú ewu rẹ̀, nínú orin kan tó kọ orin rẹ̀, ó ní ó ń gún ọba sọ́lẹ̀ Yorùbá. Ó ní ìdí tó kù tó ń dọ̀bálẹ̀ fún ibi tó kọ̀ sí ìdí tó kù tó ń dọ̀bálẹ̀ fún ìdí tó kù tó ń dọ̀bálẹ̀ fún Ṣebí kí ló kù fún ogun ìṣe ló ń fún. Ó ní kí ló fún ní eré. Àwọn pòfẹ́sọ̀ àwọn tí wọ́n ṣe ìwà àbí àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí ara wọ́n

tí kò ráàmù pàlẹ̀ àwọn ọkùnrin kan náà àwọn ọmọ ènìyàn wọ́n lọ wá ìṣọ́ lọ́dọ̀ àwọn ọkùnrin kan náà àtìmú kò sí tí wọ́n lé wọn fún ju àgbò lọ wọ́n tún sọ mú sí tààrà ní ọ̀rọ̀ mú ọlọ́run ti mọ̀ sọ yí dára ní ìbájọ́ ẹgbẹ́ ẹgbẹ́ àwọn mẹ́rin ìbájọ́ wọ́n sọ àwọn ọ̀fẹ́sọ̀ àwọn ìrìnà tuntun Bàbá Jẹmọ́ méjèèjì wà ní àwọn ọmọ ẹni àyà sí àgbà àwọn náà. Àkún wọn náà gbọ́dọ̀ wá sí ẹgbà iná tó wá jẹ wà sí. Fàyínà àpàdà fún ìṣòro ìgbò ọ̀nà àti orí tí ọmọ ìlọ́rọ̀ tí ó ti láti lọ́dọ̀ rẹ̀ láàrín ìgbésẹ̀ ìsìláàmù ìsìláàmù ìlú ọmọ ìlú ìjọ́pẹ̀lẹ̀ fọ́ọ̀mù omi pátádá ọkù ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá tó bí wa tó jẹ́ ọkùnrin olábàbí kọ́ọ̀mù tó bá jẹ́ fọ́ọ̀mà yóò jẹ́ pátádá àmì ẹ̀gbọ́n tàbí àbúrò ìyá tó bí wa tó jẹ́ obìnrin olábàbí kọ́ọ̀mù lábáwájú ní àwọn bọ́lá fún akọ tàbábo Yorùbá bọ́lá fún àgbà ẹ̀gbọ́n bàbá mi ànímọ̀ bí ọmọ rẹ̀ lóbìnrin àbúrò ìyá mi ni ànímọ̀ bí lóbìnrin àkọkùnrin ṣùgbọ́n lágbára àmọ̀ tó yá ọkùnrin àgbóbìnrin ni ṣùgbọ́n ànímọ̀ tó yá ìkùnrin àbúrò ṣùgbọ́n sọ pé ìlú kọ̀ láti lọ́bẹ̀ náà ni lọ́dọ̀ èkó ànímọ̀ ìkọ́lá sábò Yorùbá bọ́lá fún àgbà púpọ̀ abálájọ bá ń jọ pọ̀ nílò irú kàkẹ́lẹ̀ ọkàn rẹ̀ tó dáadáa jùlọ tó rí ẹ tó tẹ̀lé ọmọ iná bàjẹ́ agbọ́nà fún èdè bàjẹ́ sọ bẹ́ẹ̀ èdè wa sọ bẹ́ẹ̀ sọ bọ́lá fún ìṣàtúnṣe ó wá ní ẹ̀jọ́ bàbá gbòòrò èèyàn bí ẹ̀jọ́ bàbá gbòòrò ló jẹ́ ọ̀pọ̀ bá gbòòrò kàbíyé dáadáa ó mú èdè bá jẹ́ bẹ́ẹ̀ ó ní òjẹ́ tó mú tẹ̀lé ọmọ wàláwọ́lá dáríkà làkàìfẹ́ ìtúkà àádá tí èbá ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí ìbá tó ọ fún wọn òní ìwọ̀n èyí nìkan ti tọ́ ọ̀wọ́ mọ̀ ká ní pàápọ̀dá fàákọ́dà òṣèlú ṣùgbọ́n láì òṣèlú wa mú sáfẹ́ ní àrùbátàkù ụzọ ákùbára ilẹ̀ ìdínà òṣèlú wa mú àrùbá látara àrùbù tẹ́lẹ̀ orí agbóǹtọ́ta sí ẹ̀rẹ́ àgbó ọkọ̀ ọwà mọ̀dá ní olùgbọ̀n wọn Fàlámà àwọ̀ àkàrùkọ́lá ní ọjọ́ ìgbẹ̀rẹ̀ ní ó ní àádá pé nífi kọ̀ oríyì bá lè rí àwọn wọn nípọ̀ ní orí kọ́ ní dáákàfà pásítì láàáfí ọ̀rọ̀ àkóṣà èyí ìyájìlí òkàn nímò ó ní tó bá ti dé ìrìnà ọ̀rọ̀ náà ní ọdún olúwa ìsáàbò ní tó bá lè wá tó bá ti lè jókòó lábàsọ̀rọ̀ wàjá àwòsí bàbá kan fara lè yìí mà. Mùsàkà ti mà. Nàbí ìfẹ́ fẹ́ ọ̀dọ̀ ọ̀la yìí. Ó dúró lé wọn lórí ikú káfẹ́ ìmọ̀ lórí ìlú tó lé láyé. Mùsàkà ti mà lẹ́sí tí mo rò. Ẹ̀yin ẹ̀rọ dà bàtà. Ẹ̀yin ẹ̀fẹ́ bà ní bẹ́ẹ̀. Èyí ti nílò ẹ̀. Ẹ̀kọ́ wà tó tọ́ bí àbú. Bàbá lọ́wọ́ sọ pé láwé bí làwọn àbú. على القرية يدعون أهل الحسان القرية جاء المرسلين صوت حجوه ورعاته nípa àwọn ará ìlú kan nígbà tí àwọn òṣìṣẹ́ wá bá wọn. Nípa àwọn òṣìṣẹ́ méjì sọ, ẹ̀kẹ́ ìrìnlẹ́nu tí wọ́n kúrẹ́ àfihàn. Pàtàkì ọmọ wọn fi àwọn méjèèjì ní ọ̀nà àwọn akọ̀wọ̀n lọ́wọ́ àwọn akọ̀wọ̀n lọ́wọ́ pẹ̀lú òjíṣẹ́ ẹ̀ka. Ìlú kan ní ọmọ òjíṣẹ́ méjì ọ̀dọ̀lẹ̀ báyìí àwọn arún kẹta okùn wọn lọ́wọ́ náà. Wọ́n sọ fún àwọn ará ìlú yẹn pé òjíṣẹ́ làwọn jẹ́ lọ́dọ̀ ọlọ́run ti yí láàrín قالوا لا أنتم إلا بشر مثلنا أرادوا ولي ما أنتم إلا بشر مثلنا أي تأتي عن الشيء أجل تشكر àyàfi ẹ̀dá bára bí tiwa lẹ́yìn náà. Ọlọ́run ọmọ ọ̀rọ̀ ń tẹ́kọ̀ọ́ sí ìrìnàtò nílá ìbò ìrìn ìwẹ̀ yóò jẹ́ ìtọ́jú ọlọ́run rẹ̀ pa ọmọ nílá tẹ́kọ̀ọ́ àti tẹ́kọ̀ọ́ قالوا Wà máa àmì iná tó sí tó lọ́wọ́ rẹ̀ yàwà lórí ìlà ìgbàlá òlùdí àyàfi ká ti ṣẹ́gbẹ́ ògbó. Kò sí lọ́wọ́ mẹ́ra ayé nínú káàkì tí jẹ́ ẹgbẹ́ ní ilé ògbó náà. Ọ̀rọ̀ àgbàgbà ẹgbẹ́ ògbó ajẹ́ṣẹ́ tó pè náà. Ọ̀rọ̀ ìrìnlẹ́ ẹ̀kọ́ lẹ́nu ẹgbẹ́ tó gbé lọ ní arákùnrin ìfẹ́ǹdì tó mú ọkọ̀ dání tó abẹ́rẹ̀ sí ikú ọdún ṣáṣímọ̀ tó sọ̀rọ̀ níbi ẹgbẹ́ tó bú dé lábáàmù ẹgbẹ́gbẹ́ àbúrú ẹgbẹ́gbẹ́ àwọn ará rẹ̀ ẹgbẹ́ àwọn ẹlẹ́rẹ̀ ń pàlè wọ́n jẹ́ ìṣẹ́lẹ̀ gbogbo wa lókùn sí òkùn ìyẹnu ẹlẹ́kùn lọ́nà orí ẹ̀kan tó kọ gbogbo wa lọ́rọ̀ rí gbogbo wa lọ́rọ̀ rí ìjọ̀wọ́n gbogbo ìrìn sílẹ̀ hmm? tó wá sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́lẹ̀ mọ́tọ̀ tí wọ́n tí oníbọ̀ bá wọn bá tó lọ́rọ̀ òṣòro tọ́wọ́sùn ìgbọ̀ṣọ́ ayé òní gún àwọn ìlú tí ò wá tó ṣùn bẹ̀rẹ̀ pápẹ́lú ọ̀ṣun ìgbàlẹ̀ kọjá àwọn ìlú tí ẹ ti fi òòrùn ìlú bá jẹ́ òsì ti òòrùn tí ó rọ̀dọ̀ jẹ́ ń fi ìgbẹ̀rẹ̀ tó wá rẹ̀ jẹ́ oorun tí gbogbogbò ló bá ṣe rò pé oorun rẹ̀ ní oorun ilé ìjọba ìrìn ilé àwọn ìlú kan wà tí ò ní ìfá òsí láwọn ìlú kan tí wọ́n bọ̀ lẹ́yìn ìlú ẹ̀ òòrùn Àwọn àgbà pé bẹ̀rẹ̀ láti ṣe àwọn ẹbọ yẹn ìlú bẹ́ẹ̀ bàjẹ́ nìyí. Ó làwọn ẹlé ìrìnà sọ, iná tàbí ìyá ọ̀nà ìdìbò ẹ̀kọ́ orí ikú wá bá wọn. Bẹ́ẹ̀ ni láàmú ẹni ẹni Ìgbà tí wọ́n ta ọ̀rẹ́ sí àwọn ẹlẹ́ ọ̀ta ọ̀rẹ́ sí pé ẹ̀ẹ̀ẹ̀ ẹ̀sìn tó ti di máa wò ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ tọ́pọ̀ kan ṣoṣo lọ́wọ́ ní ẹ̀sìn dáhùn aláàlẹ́ mo ẹ́ ọ̀rọ̀ wọn wá sí ọ̀rọ̀ yẹn káwọn láwọn náà fi pé pé ìgbàgbé náà mú tẹ̀sí sáàpù bẹ́ẹ̀ bá ṣíwọ́ sísọ bẹ́ẹ̀ sọ pé láwọn ìlà ìlọ ọ̀rọ̀ kan ṣoṣo lọ́wọ́ yìí bẹ́ẹ̀ àdáwọ̀ ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ dúró àwọn ilẹ̀ yìí ló kù láàpọ̀ yìí ló kù ṣẹ́jọ́ ìṣọ́ àmà lẹ́gbẹ̀ẹ́ tó

a ó fi tẹ̀lé a ó fi kàn ní ìyẹlẹ́ ìrẹ́ rẹ̀ ìpé kí àwọn òṣìṣẹ́ ẹ̀sọ̀ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ikọ́ yóò tí ó máa gbọ́ orí ìpẹ̀ pẹ̀lú ní àwọn ọmọ ọdún ìgbúgbà ní ẹ̀yìn بل أنتم قوم مسلمون أعلم ذكرتم فأجل تعرفتم Ìjọ olùkọjá àlàyé fún àìsẹ̀lẹ̀. Ìṣòrí fún àwọn kó wá báyìí, ẹ̀sáyà àwọn náà. وجاء من أولئك tí wọ́n ṣe sọ bá àwọn olè ẹ̀lú fún àwọn fi àjẹ́ wọn alákùnrin kan wọ́n ń bọ̀ ní akúsọ́mí nàìjíríà ti láti òfin ìlú àtàkùn ní ìfẹ̀kùn ìlú lérí tí ń bọ̀ lẹ́yìn tó ń yá aláìsí pápá ọ̀rọ̀ ẹ̀rọ ọmọ orí tí ó wọ́n tán àwọn ọmọ ẹ̀rẹ̀ àwọn ọmọ ìyá ọkọ̀ omi ẹ̀yẹ ìrìnàmí pàtẹ́rì mọ̀ ìsàrí ẹ̀fẹ̀dáwò ẹlòmí lórí àwọn kò ní ta ọmọ ọ̀rọ̀ yóò mọ̀ sọ àwọn gbogbo àwọn ọ̀dọ́ ó dàbí lè fún wọn lówó ó lè dé égún yóò pè ní ìdí gbogbo ẹ̀kú rẹ̀ ẹ̀dọ́ àmì pé ó 5,000 naira gbogbo àwọn ọ̀dọ́ kò pọ̀ àmì ilé ìjọba ló wà lọ náwó sí ẹjọ́ ọ̀gá kẹsẹ̀ kan láyé ẹ̀rẹ́ ọ̀rẹ́ ní ọ̀rẹ́ ìlú ẹni tuntun ọjọ́ bí màá ní ilé ebi ìjọba òkè fọ́nìdì ìgbà yìí wọ́n ń sọ gbówó kalẹ̀ pé kọ́ lọ wáwọn èèyàn tó wọ́n fẹ́ lọ mẹ́ta èyí lẹ́sàkọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe lọ́dọ̀ ọdún ní Nàìjíríà àwọn wọ́n ṣe ní Wọ́n ṣe égún ìrẹ́rẹ́ sí. Ó ti ìgbà ọmọ So ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú láwọn ọ̀nà ẹ̀ ti lọ fún Minister of Culture and Tourism. Ó láwọn ọ̀nà máa ń gbọ́gbẹ́ àwọn Muslim àti Christian Nigeria, àwọn làánẹ́wò ìjọba, àwọn ẹlẹ́pọ̀ òun náà tó ń bá lẹ́rin ní àìmọ̀kẹ́mọ̀kẹ́ tó ń dá ẹ̀yà àwọn. Táwọn ní Ministry of Botanical àti àtúnjọba. Minister of Culture and Tourism tí wọ́n ń ṣe mẹ́. Ṣèdágbà ni wọ́n gbọ́gbọ́ òṣèlú bí ọ̀hún gbogbo ẹ̀ náà bí náà ti bí gómìnà sẹ́ńtà ìjọba ìjọba ọ̀gbẹ̀ta láti ìwà lẹ̀ ṣùgbọ́n ètò ni wọ́n ti fẹ́ kálẹ̀ náà lọ máa bọ̀ ṣùgbọ́n àti owó ẹlẹ́ẹ̀jọba ló fi ọlọ́gbọ́n náà torí náà wọ́n dárí rẹ̀ láàrin ìrìn àwọn ọmọ ìlú ìṣẹ́lẹ̀ ìlú ìyàwó rẹ̀ yóò ṣe ní ìgbàmọ́rí èyí tó lè ṣe ní kí ló lè fà á láàrin ilẹ̀ ní kàkọ́rọ̀ ní ti bí i ṣe tó dá mi wà ilé ìlú ìyàwó lẹ́kọ̀ọ́ rẹ̀ máa tẹ́lẹ̀ padà sí ẹ̀ẹ́ ní yúmi bí ẹgbẹ́ yàtọ̀ sí àwọn àmì ààrẹ àti ọlọ́wọ́ rẹ̀ bí ilẹ̀ wọn ìgbò torí pé àwọn àmà orí ẹ̀bá gbòrò ní àkẹ́kọ̀ọ́ fún mi lẹ́ẹ̀kọ́ ní àárín ṣáṣọ́ àwọn olùṣẹ́ àgbẹ́ gbogbo àwọn òṣàlẹ́ òwe ṣe ilé láwọn orí ìyá náà wọ́n yẹ ẹ̀rọ ìlú orílọ̀ sílẹ̀ kò lè ṣe lábàánú ẹ̀kọ́ fẹ́ẹ̀sì ìlera sílẹ̀. Nígbà náà ni ó ń bá lọ tẹ̀lé yín máa bọ òòṣà wọ́n mọ ọbẹ̀ nínú àlọ́ tó kò sí gbọ̀ngà. Ṣòfin ọ̀bí kò ń fẹ́ yìí ní látíláti èmi ara ń kíkì ọ́ ìgbọ́n mo ti gba olúwa nínú ọ̀bẹ̀ tẹ̀lé ìdáhùn pàtàkì àti oníṣẹ́yà ọjọ́ dáadáa bí alákùnrin kan náà mọ́ nínú nígbà tààrí nígbà nínú ìjọ àlejò mú sá tó lọ́pọ̀ ìgbàgbọ́ rẹ̀ pamọ́ tó tó wá lánà tí a á gbọ̀já mọ̀ ṣẹlẹ̀ ìdánwò kí n jẹ́ ọmọ ìfọ́sùn kí ilé ilé rẹ̀ ó ní ìjẹ́ àwọn aṣọ gbogbo àìjọ́ ẹni tí wọ́n fa ní gbọ́nà pé ìwọ́lẹ́nu ẹ̀kọ́ ọ̀rọ̀

wàjàmẹ́lá ní nínú ìlúkò ní ó sí ọmọ́kanú àwọn bá pọ́lé àwọn ọmọ bá pọ́lé ìsìnkọmọ àjẹ́ náà ẹ̀rìn lórí lórí lọ́sọ̀ nípa tẹ́lẹ̀lẹ́yà nínú àwọn tí ó ṣiṣẹ́ pọ̀ tí wọ́n wà ní jẹ́ náà nínú gbogbo àti ikú ìtẹ̀lẹ̀ àti ìtẹ̀lẹ̀ ọmọ ọ̀gá tọ́wọ́ ní sáàtẹ̀lẹ̀ orí ìpàdé náà nínú oníṣẹ́ àbọ̀ oníṣẹ́ ìtìlì ó ní arákùnrin yí orúkọ rẹ̀ ní àbí nàìjá tó jẹ́ tọ́nà tọ́nà ní àpò olórí bí i ní ohun ábí igbó nàìjá yàtẹ̀rọ yàtọ̀ omi sáàdẹ̀ ìgbò ìtàlẹ̀ inú wọn ni àbí igbó nàìjá tí ń sọ pé ilé ìyẹn ní ẹ̀fẹ̀ láwọn òṣìṣẹ́ ọlọ́run nígbà tó wà ìjọ náà láì ṣiṣẹ́ púpọ̀ ọwọ́ ọkọ̀ọ̀kan ní Àtìmọ́kùnrin ìpínlẹ̀ tó wùn náà gbàkọ́ ìrọ́bí nínú sọ́ọ̀tù lọ́wọ́ wọn mọ́ àti ìpínlẹ̀ àwọn ẹ̀kọ́ òkúrítí ìtòjú ní àtìyàwó òkúrítí àwọn ẹ̀ta ìdí náà. Ó wà nínú ọmọ àwọn tó ṣiṣẹ́ díẹ̀ lọ́lọ́ àìjánà ṣiṣẹ́ wọ́n pọ̀. Wọ́n jùlọ mọ́ pé ìpínlẹ̀ lọ́ọ̀fì bàbá àwọn sọ́ọ̀tù lọ́ọ̀fì arákùnrin ẹ̀mẹ̀mẹ̀rẹ̀ òun náà wọ́n pa ó sì lọ wà ìjánà iṣẹ́ kékeré wàmùrá tún fèrè àwọn náà ìyàwó fèrè àwọn náà yá ìlú tí ó lè ta tiẹ̀ àti sí náà tiẹ̀. Gbogbo àwọn wọ̀nyí sáájú sí yá pàtàkì báyìí látọ̀dẹ̀ àwọn orílẹ̀ ẹ̀dọ̀ máa ti ní. Ọ̀rọ̀ títà àti báwọn tèèrè rí wọ́n ti ọwọ́ wa ìṣẹ́lẹ́sẹ̀ wálẹ̀. Wọ́n máa dẹ́rù bàbá wọ́n máa sọ pé wọ́n máa bú wa. Ṣé wọ́n nìkan ní ìwọ́n nìkan lọ́wọ́ kéwú? Àfá àlágbájá kò àfá àtàmẹ̀lú kò tákò wá nígbòdó kéwú jẹ́. Bẹ́ẹ̀ ṣe ṣe lára lónìí

nǹkan bẹ́ẹ̀ fẹ́ ẹlẹ́ẹ̀ láìsí ló gbẹ̀lẹ̀ ẹnu ìdálẹ́gbẹ̀ẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ọmọ èyí ọmọ èyí tẹ́ láìsí bàbá ẹ̀sìn o àbábí tó bá a tó tẹ̀lé rẹ̀. àmọ́ ìjọ lára bá rẹ̀ má bínú má bínú ó ṣe níyàn ló padà yé wa. Ọgbọ́n sàánú wa. Ẹ bá wọ̀nyí a máa ń yíyàn fẹ́ràn ẹni tẹ́lọ́ ní tí a tó rẹ̀ ìjọba ìwọ̀lábẹ́ ìwọ̀láyìn tí a owó mẹ́kọ̀ ẹ̀kọ́ gbogbo tó wá ní ìjọba tó fẹ́ ohun ní ìjọ ọlọ́run tó ti bá ti lábẹ́ ìdáwó ilé ọlórí tó bá lè rẹ́kó lè láì òjúwá tó lè kò sẹ́kọ̀ọ́ Ẹ̀jẹ̀ ìlànà bàbá yí máa ń tẹ̀ ọjá tó ti gbà kìí àwọn ẹ̀kan ilé ìlú láti tẹ̀kọ̀ọ́. Ẹ̀fẹ́ yóò wà wò pé ìgbà ah! àbájé abálà àṣẹmọ́ àtúntà ní bàbá yìí. Ẹ̀tọ́ lọ ọ̀gá gbọ́n tí olùkọ́ ọ̀rá yìí. Ọmọ orí ni o. Wọ́n ààrẹ tí wá ti pẹ̀lú kan fi bẹ̀rẹ̀ ilé ọmọ àti. Wọ́n lè fi lọ́mọ àní ọmọ àti. Ó fẹ́ bá mi ní ìṣẹ́jẹ́. Ó bá mi jẹ́ wọn lọ. Mú ẹ̀rẹ́ lè ní ìdíbà àti ìṣẹ́ àti ìṣẹ́jẹ́ láàárín ara wọn.

wàkọ́lá mẹ́rin já àdíkùnmà ilé ìyàn tí ó tẹ́ ilé ìjọ bá tuntun fi hàn ní jùmọ̀ká ààrẹ tẹ́lẹ̀ sọ àwọn ọ̀lẹ́wà jòmùjọ pẹ̀lú pẹ́lú mọ̀ tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ ìtọ́jú máa

ó ṣe jókòó kó jẹ ẹ̀gbọ́n nípa lórí. Fàáyọ̀ bí ìgbà amọ̀rọ̀ ọ̀bí ìtàkùn tí bá ń sọ tó bá sì gẹ̀ẹ́bí yóò gbà. Wà ń kàrí ìtàkùn kó pa àǹkà náà lẹ́kọ̀ọ́. Tó ń bá aṣọ tó sì ní gẹ̀ẹ́bí. Kílẹ̀ léṣe dandan ní kó bá àbá ìjà wa, a kàn ń ṣàlàyé ni. Bàkọ́ la ìgbàtọ́ wọ́n sọ bẹ́ẹ̀ ó ní àǹsọ́ àwọn tó sọ ẹ̀rọ tó ṣe lébe ó ṣe jù ó sọ pé kí n dọ̀rọ̀ rẹ̀ ní tó bá tẹ́lì mọ́mù kí n gbà tó bá tẹ́lì mọ́mù kí n kọ́ áhá àǹsọ́ tó ṣe lébe nǹkan ọkọ̀ tó mú dání wọ̀n dára sọ sí jókòó فكلم المصحف بالإسلام مصحف رفض الإسلام وطلع عليه القرآن قلت القرآن الذي قال قل فوالله لعرضنا في وجهه الإسلام قبل أن يتكلم أسعد طريق الأربع مصحف في آه. ìgbìnà mọ̀lọ́wọ̀ mọ̀lọ́wọ̀ yẹn tí a tọ́sọ pé ìdílòwò bí lọ ní pé ìbátan ìyá òun ni àbí ó wá ní kó ṣe ń pọ̀ kò sẹ́ni tó sọ fáwọn fáwọn nínú tó ti gba ìsìláàmù ṣáájú tó tó sọ̀rọ̀ àwọn ti rí mọ́lẹ̀ lójú ẹ̀ kí ìṣọ́ ìyí wàkà àdúrà yìí ó tẹ̀ ń tàn mọ́lẹ̀ ẹ̀gẹ́gẹ́ ojú ilẹ̀ àwọn ti rí dáa eré ìsìláàmù tó ń kọ́ Tàbí ló jẹ́lẹ̀ ní ṣùgbọ́n káàkàrà kánà wọ́n máa ń tó ní kí wọ́n ní kó lọ fà náà jù. Nígbà tó padà bẹ̀rẹ̀ bá fún bọ̀ mọ́ta, "Ah, ń dá lérò ìdíjú òṣèlú orí ẹ̀sìn kan." Ìmọ́lẹ̀ kan bẹ táwọn òbí rí lọ́dọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ọmọ ìgbà náà. Ó ní máa ń sánú ara wa àti mẹ́lá. كيف تسمعون إذا أردتم أن تدخلوا في هذا الدين؟ يؤثر الله. أسعد olè ìlú káyẹ ìgbèrí yẹn ọ̀rọ̀ jẹ́ pé ẹni tí ó wà sí mọ́sáàkì tí wọ́n jọ sọmọ sí ìlú ẹni átáàkì tó lọ ṣùgbọ́n ọlọ́run tó wà ní ìlú ó ní àwọn ìwò kò tí sọ fáwọn olùgbà látàwọn ìmọ̀ tó ti fi mùsùlùmí ẹgbẹ́ ojú ọ̀rọ̀ túká ojú tó lè kọkọ fẹ́lẹ̀ ẹ̀ ló fi hàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ wọ́n ti mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó ti di òṣèlú ọkùnrin ẹ̀ wá ń sọ ilé náà á ń sọ̀rọ̀ ara ẹ̀jẹ̀ra kò sí tó dá tó lè kò sí tó rẹ̀ wà tó kò sí mẹ́hàjì mẹ́là hú wà àtàkùn kò sí tó dá tó kò sí tó rẹ̀ wà tó tó ìgbà kẹ́kọ̀ọ́ àtàkùnrù nàìjíríà àwọn fún àǹtàkùn lòdì àdàbí kí làjọ ń ṣe tẹ́lá pẹ́ẹ́tẹ̀ náà ẹ̀sìn yìí kí lè yóò ṣe ọ̀nà àlàbù amílẹ́jì sọ fún pé pàtàkì ó lọ wẹ̀ rí tòtọ́ ìlú pàwọ́bà ó sì lọ fọ aṣọ rẹ̀ mọ́ tó mọ́ta ṣe bá ṣàárẹ̀ tàlẹ̀há wà á sì jẹ́rí òdodo ó ṣàlọ́ aláìlẹ́yà tó mọ́ta

tó bá lè gbà pé ìní méjì tó tẹ̀lé ní lárúyà tàkọ́mùlà áyíwò àjàdó ní mọ́ọ̀mì yìí kò fẹ́ tó yàtà ẹ̀sìn ẹ̀ nínú fámìlì gbogbo wọn ní òbí ìṣòro ẹnì kan bẹ̀rẹ̀ ó sọ fún sáàbù àti ọjà gbogbo wọn fa àwọn ìṣídùú ilẹ̀ ìkẹlẹ̀ alẹ́ àná máa júwe ọ̀pọ̀ yín fún àtòrìṣìlú ilẹ̀ ìkúmọ̀lẹ̀ àánà máa lọ sọ́dọ̀ rẹ̀ máa wájú ìyọ̀rọ̀ eléyéèdè fún báyìí wọn máa fún mà áfọ̀dá níwà ìsọ̀rọ̀ àríyà sáájú sí kóòrè fi kó فقال استعصاني أحدث بالله وفرهم لقد جاءكم بغير وجه الذي ذهب به من عندكم أمي وفرهم ẹni tí ń bọ̀ ó ti wá bá yí pẹ̀lú ń bọ̀ ojú tó ń gbé lọ yàtọ̀ sí ojú tó gbé lọ ọ̀lànà ọkọ̀ bàwùsẹ̀ ìwọ̀nà lẹ́bí Ọ̀tọ́ ìkàlámtù ọ̀jù lẹ́yìn ìfúnbá ọ̀pẹ̀lẹ̀ méjì sọ̀rọ̀. Ọwà lọ́wọ́ ìgbòsọ́lọ̀ fúra náà àìtù ìrìnlọ́bà àtàkì wọ́n fún pẹ̀lú àwọn méjèèjì. wàkọ́dí na ilẹ̀ ìlúra ọba méjèèjì bàbá ọlá lọ́pàá lè àgbà wọ́n ni ti lára àwọn ṣe ẹ̀wọ́ tó mọ́ àgbàgbà ilẹ̀ owó ọ̀rá burú lára wa àmọ́sàkọ́ tí wọ́n kú ó ọba ẹni ìyẹn ó wá kan fáàdì náà pé kó ló lọ rẹ̀. Ìlàbí fáàdì délẹ̀, ẹ̀dáàkì irú tí wọ́n á tó tó sọ fún ìsúlẹ̀kì ẹni sọ fún àwọn méjèèjì wá ṣe lé ní àwọn méjèèjì wá ta Islam tó yàtọ̀ sí ilé o. Bàbá méjèèjì gba Islam, Fàlámà wákọ̀ bá àrẹ nìkan, yá bá ní Abdul Asham, kaifa ta'lamuna amri bikum káàdì ẹ̀ wá máa nínú àwọn àgbàlọ́ àṣàlù ó kọ̀ pé gbogbo wọn ní pàṣẹ kùsẹ́ẹ̀tì ti sọ pé tó bá ti lè gba ìsìláàmù kò sẹ́ẹ̀ tí òfin gba ìsìláàmù nínú òun fábílẹ̀ ó ní kí ẹ mọ̀ ní síra ní ní kọlu sẹ̀jídù náà wà gọ́ọ̀mù náà ìwọ ni lórí nínú wa Wọ́n ni, fàyín nà kàlámà رجالكم ونسائكم علي حرام حتى تؤمنوا بالله ورسوله gbogbo tẹ́lápá sọ̀rọ̀ ní òrìta ilé gbogbo kéèkì tẹ́lápá òòrì ìṣòro ẹjọ́ tẹ́lápá òòrì ṣe gbogbo ọ̀sẹ̀ bábá ń sọ̀rọ̀ òòrì tẹ́tí ó ní ìgbàtẹ̀lá ọlọ́run àti ìjíṣẹ́ gbogbo òòrì tẹ́tí sọ̀rọ̀ rí ẹ̀kọ́ wà láàrin wọ́n àtún ńlá mọ́sí lọ́wọ́ mọ́sí ilẹ̀ ìjọba òṣù àyàfi pẹ̀lú sí ẹni kan ní ọ̀rọ̀ rẹ̀ lọ́kùnrin àti obìnrin àti kó fi ìbùsùn ní lọ́kùnrin àti obìnrin ńlá rọ́jù ló wá nìbò àríwájú àpá òwe mọ́sí aláàbì àpá kan ọkùnrin kan ṣoṣo ló kù wà ó wà ní áfíà ọkọ rẹ̀ orin ìsọ́ Àkọ́kọ̀rọ̀ dáàmà ó ìlà ìyọ́ ìlú owó ìgbà ìláàpù sí ojú ogun oúnjẹ ló ṣẹ̀fẹ̀ náà. Fàásìlámà dáàrí kalẹ̀ ìyàwó, ó ṣe ń gba ìsìlámù náà lọ wà pọ̀ ọ̀tàlá wà kó sí à. Ó sì wọ́n ojú ogun láì ti pa. àwọn tó ṣiṣẹ́ díẹ̀ tó bẹ̀rẹ̀ lánàá. Wàlàmíà Súlùmí láì ẹ̀ka, òmórí balẹ̀ kọ́nà náà kọrí, ó sì wà náà. Bàkọ́ọ̀lá nàbí yìí, Amẹ́lú kọ̀lí, Amìlà kọ̀lí náà, ó ṣiṣẹ́ kékeré wà ájíròun tàbí ìwà ìfẹ́ ẹ̀kan rẹ̀ kọ́ ìrọ̀tẹ́ iṣẹ́ kékeré ẹ̀sìn ńlá wà àkọ́mọ̀ ń fa ìrẹ́yìn àkọ́mọ̀ ìṣòrọ́rọ́ musa tó wá gbélé àkàdọ̀mọ̀ ìṣòrọ́rọ́ yàtí kò ní ẹ̀sà ìrìnàmìsà ń fi àwọn ẹ̀sìn ìgbà káàkà àlàmùsà pàpọ̀ dááró ní dúrì àbùsọ ńlá wà sí àbùsáré ọ̀mìsà òṣìmọ̀ ọkùn láì lẹ́nu ó ní ibẹ̀ ló wà tí ó ń gbẹ̀gbẹ̀ tó jẹ́ pé kò sí ilé kankan nínú bànú òmẹ́yà nínú zéyà kò sí ilé kankan tó ṣẹ́kù nínú gbogbo orí àwọn àṣọ́rí ní nàìjíríà àyàfi pé yóò mọ̀ bẹ́ẹ̀ àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí jẹ́ ti pàpé iṣẹ́ ìlà mọ̀nkánà ní dáàrìbà ní ìwòmáyà gbónú bẹ́ẹ̀ àyàfi àwọn tí wọ́n wà ní ilé ìdàlúrù lẹ́yà ọmọ zéríkì gbogbogbòsíẹ́ wà bọ́ọ̀bá wà wáàrí àwọn ẹ̀gbẹ̀n kánà bí nǹkan ìsùn gbónú làásùlà àṣáì òun jẹ̀rù lóògbà Islam wàkánú yòtẹ̀rù náà ákùnrin ọkọrin tí máa ń kọ ní ìlú làwọn tẹ̀lé pàwákọ̀ fàbí ìmáàlì Islam hátàkánà àmìlẹ̀ kọ́ndák sánátà fọ́mùsín nílẹ̀ ìjìjìmá ó ti wọn lọ́wọ́ ògbà Islam ti orí ogun kọ́ndák gbogbo kòtù lọ́sọ́dọ̀ àzáà ní ọdún àwọn ìjìyà ìgbà náà làwọn náà tó bẹ̀rẹ̀ sí náà. Ọ̀kọ́bìnà wọ̀kọ́bìnà àbùdó rí wọ́n fún ìrànlájì paálí kókó di ilé ọdún áàdìsì ń bọ̀ ṣẹlẹ̀. Yẹn já ṣùgbọ́n áàdì ọdún tó tẹ̀lé, ayé áàdì sáré ti sáré sàáṣá ọdún kẹtàlá bánà ní ìlú òṣìṣẹ́ áàdì ọdún náà tó dúró dé áàdà mọ́sáàbùnà òmẹ́rin ìlànà kàtà Mus'ab mọ̀mọ́ ìbéèrè padà sí Mẹ́kà. Ìyá mi nínú ìlà Rasulullahi sallallahu alaihi wa sallam ṣáájú ìpọ̀wù tó wá mú ìwé ìtùnú oríire ìyege lọ́bá lẹ́wà Muhammad. Sọlọ́lá yàkúsù alẹ́ ìdíkọ́bárọ̀ kọ̀bá ní ìyàpẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní fún ànábì ní ìró kọ̀bá ìlà yásì ìwé ló jẹ́ tàbí ìró àwọn kọ́bá rọ̀ kọ̀bá ìlà kọ̀bá ìlà yásì bẹ́ẹ̀ ló ti ṣe ìrọ̀rùn olóòmù ìsù láyà sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú ìsù láyà sọ̀rọ̀ Ìsù láyà sọ̀rọ̀ tó bá wà ní kòrò ní English wọ́n pè ní Genesis Space, èyí ìfẹ̀mọ̀ ẹ̀jẹ̀ sí láìpàá ìyẹn genetic state tó bá jẹ́ kó gba kásọ̀ pàṣẹ àdúmà ṣùgbọ́n tó bá ti lè jẹ́ mùdọ́ yóò ṣe ìrọ̀rùn fúnkúmù rẹ̀ ìdájọ́rẹ̀ máa parẹ́ yóò wà jẹ́ nọ́mà rẹ̀ ìlòsọ̀ pé kọ́ bá rọ̀ kọ̀bá yìí yàtìrì ìròyìn àwọn ìran yàtìrì ìgbò lọ́kọ́ bá nàbì wà fí ámì mọ̀wá ilé ìkọ́ ìrì wà mọ̀ láàrin ìkúwá sí wàmúnà ọlọ́run tó fún aláwọ̀ yóò rọ̀ mí. Tó bá dọ̀la láti ìwájú ẹ àti ìkọ̀wá òṣìṣẹ́. Ẹ̀sùn náà tẹ̀sírì máa ń jẹ́ ẹ̀jẹ̀ bí mọ́tà ni mo tẹ̀sírì ní ìgbẹ́. Sẹ́kọ̀ọ́ yẹ kí èèyàn mọ̀. Ẹ wo ṣé tí mo fẹ́ rù ṣe? Ìbàbá ìgbà student yóò parẹ́ bí i sórí onígbẹ́ àmì kí lẹ́gbẹ̀ ìdájọ́ ọ̀rẹ́ kọ́kọ́ wọ́n ní bí àti gẹ́ǹtà ìpàlọ́jì àti jọ́gbàmì àti sociology àti religion ọ̀rọ̀ bí i sọ̀rọ̀ jésù èyí sọ̀rọ̀ olóòlò àtẹ́sí sọ̀rọ̀ yóò lábẹ́ padà It's not part of that. It's not part of the God something. And who is talking there? They apparently so. I thought you are good. You are a coward. They are going to be right now. Why everybody? I'm sorry, sir. You are people want to cause contest the other time, the first lecture we did. I couldn't find what you are saying because contest. All of us are kids. Sir, sir, sir. For people in the world, this is What do you mean? No, I don't mean anything other than what you meant for us and we could teach. Sorry, sir. Remember the job of the together for this summer next time ìwé sọ́wọ́ yóò ọmọ ọ̀pọ̀ rẹ̀ ṣùgbọ́n o wọ́n máa ń kọ́ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀lé ọdún wọ́n máa ń sọ Ọ̀gá àwọn ìwé ṣe ìlú òun wá sọ̀rọ̀ náà rí láti ní sọ tí ó kọ̀ rẹ̀. Àlẹ́bìí ti sọ bá rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀

اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم زدنا وصحبنا وطالع في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته